bára lẹ̀ romu òun de o èèmọ̀ gbọ́dọ̀ rí ta àwò he ó di ìmùlẹ̀ abẹ́ òrì gbogbo tẹ́ ẹ mú ṣe ọlọ́run rí gbogbo ẹ ẹ̀san wá kẹ́ o bẹ́sàn ba wá dé wá máa sá kíjokíjo náà là ń sá kí àfọwọ́bà wa lẹ́ni abẹ́ omi àti wá gbà pépé bá lọ bá lọ àbọ̀ ń bọ̀ dandan àbọ̀ bá dé òhòhò èkìlá ó ṣe. mo gbẹ́ ni tó ń ṣe mí àwòdì òkè ni ọ́ àwòdì òlàlà ará ilẹ̀ rí ọ́ ojú olúwa tó ọ̀ o òṣìkà gbogbo ẹni tó ń ṣe ibi àwòdì òkè nìyọ àwòdì kòlálà ará ilẹ̀ rí ọ ojú olúwa tó ọ̀hún òṣìkà. ẹni àpèlé ènìyàn ire ó lè jẹ èèyàn ibi ẹni àpèlé èèyàn ibi ó lè jẹ èèyàn ire ọ̀bẹ lójú bódojú méjì ó di dà ọ̀bẹ lójú kan bójú ẹ̀ pé méjì ó di dà ìkà ń bẹ́nu ayé yìí o abẹ́ òbí kò sẹ́ni a lè tọ́mọ òfo àwọ̀ èèyàn wọ́n dàwọ̀ èèyàn bóra wọ́n ń ṣe bí ẹranko nígboro ojú olúwa tó wọ̀ ẹ́ eh, eh, àwòjọ òkè gbogbo ẹni tó ń ṣe bí àwòdì òkè nìyọ́ àwòdì kòlálà ará ilẹ̀ rí ọ ojú olúwa tó ọ ò ṣìkà gbogbo ẹni tó ń ṣe bí àwòdì òkè nìyọ́ àwòdì kòlálà ará ilẹ̀ rí ọ ojú olúwa tó ọ ò òṣìkà ó tábà sókè yìí dó borí yìí dó borí ẹ bàbá jẹ òòlù ṣe bí àwòdì òkè ni ọ àwòdì kò lára ará ilẹ̀ mi ọ. ẹ gbogbo owó yín jẹ six twenty ìní múrí kan o ìní múrí kan lọ́wọ́ báyìí ẹ mú múrí kan wá kí n fún yín four hundred ìrọ́ kò sọ kò sí sẹ́ńkì kan lọ́ọ̀mí mọ́ dáadáa fún mi fún mi four hundred ní fún twenty naira. ọ̀dà ń gbà náà ẹ gba two hundred bẹ́ẹ̀ bá mú twenty naira wá tẹ mú múrí kan wá ń fún yín two hundred. àìrú ọ̀rọ̀ kọ́rọ̀ wò ni ọ àwọn ìdí twenty naira gba two hundred naira sọ̀wọ́ fún mi lọ́wọ́ jàre àbí náà dáná wò ni wá. Ah. kéèsì wọn fẹ́ wàhálà o wọn fẹ́ wàhálà o mọ́ mọ́ sọ fún yín gbogbo gbà kò sígbà tẹ wá bí tẹ múrí kan ẹ mọ̀ fi múrí kan sèrè ọjà mo sì ní ìwọ̀n rẹ̀ fi gbà kẹ́ mọ̀ fi múrí kan sèrè ọjà fún mi mọ́ owó mọ̀ fẹ́ràn gbọ́n tí ń bẹ́ẹ̀ lẹ̀ twenty naira mi ọjọ́ ń lójú bí two hundred ti ń ṣe jọyín lójú ẹ lọ rè mú twenty naira wá kí n fún yín two hundred fàkàtì. sọ fún ọsùn àwọn ọ̀gá ń pè mí dá mi lóhùn náà. ẹ wò ó wọn gbàrún ọ̀rá yìí ẹjọ́ rádaràda lọ́wọ́ ọlọ́sàn yìí ẹ dákun. mi lọ sọ pé ọ̀rá yìí ẹjọ́ èmi kan ọ̀rá yìí òsì wọ́n máa rú yín mi náà bẹ́ẹ̀ rú yín rojọ́ ah. mi lọ́wọ́ mi jàre. kí ni fẹ́mi lọ́wọ́ mi. kí ló ṣe yín tẹ̀lé bá àròjọ́ kí mi lọ́lẹ́tọ̀ lè bá àròjọ́ mo sún ẹ̀rọ ni àbí mọ́tọ̀ kí ló ṣe yín tẹ̀lé bá àròjọ́. ẹ dúró náà nígbà tó wà ń bọ̀ tó ń ta adìyẹ bọ̀ nísìnyí ẹ̀ sọ́wọ́ wà náà mi jáde. àbúrò ìyàwó ẹgbẹ́ yín náà ni. èmi ò lẹ́yìn èmi ò ní bá yín jà wà láyé náà yín èmi wà láyé náà yín ni. èmi kẹsì. kíni kíni àwọn ọmọdé sọ àwọn ọmọdé sọ yà kíni àwọn ọmọdé sọ yà. ó ti tó. sọ́ọ̀sì sọ́ọ̀sì sọ́ọ̀sì. ìjọ́jú rẹ̀ ni. ìjọ́jú rẹ̀. wẹ́ẹ̀ bá rí i ọ̀rẹ́ o ayé gbẹ̀gẹ́. rọra wùwà rọra lògbàrẹ ìgbà ń gbà ní ìdànù ọ̀rẹ́ mu owó owó. wẹ́ni bá ọ̀rẹ́ o ayé gbẹ̀gẹ́. má má rìn ní bèbè ẹ̀wọ̀n má má rìn ní bèbè ikú bèbí o. kí ló mú eh. kéésì lójú tó yìí ọ̀kadà gbé ẹ̀ ni. èèyàn kan lọ bájà ló ṣe wọ́n báyìí. èèyàn kan ló lu kéèsì lójú ẹ̀ bó báyìí. ah that person must be a criminal a hardened criminal tough criminal. ẹ mọ̀. bẹ́ẹ̀ sọ. very good ẹ lọ kẹ lọ gbé ẹni náà wá sí bíbá yìí bó jẹ́ lílù bó jẹ́ wíwọ́ anyhow lè ẹgbẹ́ dé bíbá okay sir. get cracking. ah. ah meanwhile kéèsì ìgbà tó ń lu ẹ ṣé o gbé ọwọ́ tiẹ̀ falágbàfọ̀ ni. ara sà ẹnu rẹ ni ká má máa jẹ unnecessarily. Ah, unnecessarily nọ́nù ẹ̀ dé pọ́ìntì unnecessarily lélẹ́yìí eléyìí necessary by the time tó fi nù ẹ́ dé pọ́ìntì yóò yẹ kó o jà this one is necessary. orí yín dàrú ni wọ́n ní kẹ́ lọ bá kẹ́ lọ pé ẹni tí kéésì ìbájà wá ẹ lọ mú ẹni ẹlẹ́ni wọ́n sí wa orí yín dàrú ni. ẹ tó bá kéésì jà ní sáà. No. Ẹ tó na kéésì bolójú nìyí. It's incredible. This is a superwoman ń gbọ́ kèsì arábìnrin yìí ló nà ẹ́ bó lójú. no sir n ta jọjà ni. indeed ó hàn pé ẹjọ́ jà ni orí bára tiẹ̀ ṣe bó dáadáa èèyàn nà ẹ́ bó lójú báyìí ó lẹ́ẹ̀jọ́ jà ni. so ọkùnrin tí ilé bá dá ni oh my god okay you guys go back to your posts. Uh, Sorry. Thank you, sir. Yeah. Go, go, go! Ah, now. Kí é? orúkọ ẹ? Orítókẹ́ ló kọ mi. Orítókẹ́ what? Ah, í ṣe pé mo dédé fẹ́ bá wọn dá Oh no no no. Kí Eh, eh, o ẹ? Orí Orítókẹ́ Àjànàkú ni. kí wàá lorúkọ ẹ̀ sí lápèpọ̀. owó tó kí àjànàkú ni. ọmọ ìlú wo ni ẹ. Ah, ìbàdàn ni ìbàdàn lé orí ọ̀lẹ̀ mi ò lè gbé ń ok ok ok ó ti tó ìgbà wo tó ti dẹ́kọ̀ yìí. yóò lé bí oṣù mẹ́ta sí mẹ́rin lọ́dún méjì. okay. ẹ mo wá fẹ́ béèrè ìbéèrè kan sí i ṣé o kọ́ ẹ̀ṣẹ̀ ń bì kan ní àbí kan fún lo kọ́ tí o fi na ọkùnrin kùnrin bó lójú tó bẹ́ẹ̀ yẹn. ẹ̀ṣẹ̀ kẹ̀ èmi ò o ìkẹ́ṣẹ̀ yìnyín fún wọn lẹ́ṣẹ̀ ìgbájú lásán ni. ó mì pé tó bá kẹ́ṣẹ̀ wàá lù pa ǹdó tó mì nìyẹn. ok. Uh kí wàá ní nǹkan tó dà yín pọ̀ tó fi lo ọkùnrin kùnrin tó bẹ́ẹ̀ yẹn. Ah, ẹ ṣeun bàbá mi yọ̀ọ̀dà fún yín o yọ̀ọ̀dà fún yín o gbogbo ìgbà wọn máa ń wọ́dọ̀ mi tí wọ́n bá sì ti wá ìwọ̀n làwọn kí n bá wọn mí sí ẹ̀ mí sàmú wọn pè wọ́n ní kí n mú alẹ́ afàtọ̀ ọ̀pẹ́ ẹ̀yìn gẹ̀dígẹ̀dí kí n kó gbogbo ẹ̀ pọ̀ nígbà wọn bá ra àgbo tán wọ́n bá mú sìgá kan wọ́n bá fi lé e, wọn ò ní sanwó sìgá wọ́n máa jẹ mí múrí kan wọ́n máa jẹ mí múrí kan ó sì tún bí ẹ̀ẹ̀mejì mẹ́ta tí mo ti sọ fún wọn pé èmi ò lè mọ́ fi múrí kan kan ṣe ní ọjà o wọ́n bá wálé léyìí wọ́n tiẹ̀ láwọn fọsẹ̀ ni wọ́n jókòó mọ́ fọsẹ̀ fún wọn dáadáa wọ́n sì mú paraga àwọn bí wọ́n ṣe mú náà bá tún mú sìgá bá èmi ò gbowó sìgá tẹ́ ẹ mú lérò yìí o wọ́n láwọn ò ní sẹ́ńjì mo sì ní wọ́n bá pa wọ́n bá yá kẹ́ ẹ padà wá kẹ́ ẹ wá gba sẹ́ńjì tiyín bí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní yánrí fọ́nrán tí wọ́n yánrí fọ́nrán nù bí wọ́n ṣe mú bí wọ́n ṣe bí wọ́n ṣe gbá mi lẹ́yìn ọrùn nù èmi náà sì dá padà bíi mẹ́ta bíi mẹ́rin. ọ̀rọ̀ kan ṣáá pàrágà ló ń tà ẹnà ṣé gbogbo ẹni tó bá ti tó bá ta pàrágà fún náà ló máa ń lù. Ah, èmi èlú wọn o lóòótọ́ ná ojú lásán ò ṣeé ṣe wèrè béèyàn bá tajà lóríta yóò ní wèrè díẹ̀ àjò díẹ̀ àmọ́ ti kéésì yàtọ̀ ti kéésì yàtọ̀. that's good now ṣé àìríṣẹ́ ló jẹ́ kó máa ta pàrágà ní or what. bàbá mi àìsíṣẹ́ ni. Mm àìsíṣẹ́ ni àìsí nǹkan téèyàn jẹ téèyàn mú ni iṣẹ́ náà mọ̀ wá èkó àmọ́ ńgbà tá a dé kò láti pé kò yìí sí a sì wáṣẹ́wáṣẹ́ àríṣẹ́ bẹ́ẹ̀ mi náà ṣe fowókan kéjì nù bẹ̀rẹ̀ sí ní ta bàràgà àkọ́ gbogbo ẹ̀ sí gbogbo ẹ̀ kódà iṣẹ́ ẹsẹ̀ tí mò ń fọ́gan wọn ọ̀kọ́ mo sáà mú gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn pé ó ṣàṣẹ́jú pé kéèyàn lọ́mọ rẹ̀ ṣe àṣẹ́wó lẹ́bàá títí lọ kódà kò síbi tí mò ń sún papà ibi tá a bá tajà sí ibẹ̀ náà láàárọ̀ ara ní sí tá a sùn tilẹ̀ yìí mọ́ a tún tètè jì fẹ́rẹ̀ tá a wẹ̀ lójú kan bẹ̀ náà kò sì sí ìyá kò sí bàbá kò sálágbárò kò sálájọsọ kò sí nǹkan kan gbà tọ́lọ́run ṣíṣe náà tí mo sì pàdé irú ní báyìí tó ráwọn èèyàn máa ń ròyìn yín gbòòrò dáadáa wọn ní aláàánú èèyàn nìyí wọn lólówó tí fowó ṣàánú nìyí pé gbogbo àwọn ọmọ tí ò níyà tí ò ní bàbá tí ò níbi tí wọ́n ń sùn sí ẹ̀ mọ́ kó wọn rọra ni tẹ́ ẹ̀ mọ́ ń ṣàánú wọn bọ́ọ̀ lọ́run ṣíṣe ní ìsìn tọ́lọ́run ti jẹ́ ń bá yín pàdé ẹ bá lè gbà mí ṣiṣẹ́ inú mi ó dùn bàbá mi ẹ ṣàánú mi. kí èmi gbà ẹ ṣiṣẹ́ kí n gbà ẹ ṣiṣẹ́ kí n jáde lọ kí n tó dé kó ti lu gbogbo àwọn staff pa ah. kó jẹ́ pé lẹ́nu ọ̀nà láti máa ka òkú wọnú ilé. Ah. impossible. Ah, rárá o rárá o bí wọ́n bá sọ yín fún yín wọ́n fi parọ́ ni o láti jẹ́ ọmọ tí ń lùyàn òun olùyàn kúrí o. example náà la rí yìí tí ẹ bá pẹ́ lórí ìjà yẹn ó lù pa. àwọn ní ìwọ̀n lè lù pa mo lè lù pa ṣàkàrà lásán mo ní ẹ̀dá. ṣàkàrà lásán ló fi bó tó bẹ́ẹ̀ yẹn. ok um, wà á máa lọ ná màá rò ó bó bá ṣe jẹ́ wọn màá ní kàn pè ẹ́ wá tí n bá máa gbà ẹ́ màá ní kàn pè ẹ́ wá. ẹ dákun ẹ gbọ́rọ̀ mi yẹ̀ wò ẹ dákun ẹ mú bínú ẹ bá ń sọ fáwọn náà kí wọ́n mú bínú. ṣé torí pé olùyàn ni kí n má bínú ètò ìṣe yẹn dáa Ah. ah yẹn da. ó lè máa lọ. ẹ ṣeun ẹ ṣeun yóò dà fún yín. àwọn orí yín bá ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ má bínú. àní ò ń ṣèjà ètò ṣe ń dáa. God. a monumental clash. This is School Monument up against Grey College. This was a game that produced plenty of excitement, two of the powerhouses of the SA Schools game, thrilling the crowd with some great running rugby. Gray on the attack, the winger. òun òdòdè o èèmọ̀ gbọ́dọ̀ rí ta àwọ̀ he o di ìmùlẹ̀ abẹ́ òrì gbogbo tẹ́ ẹ mú ṣe ọlọ́run rí gbogbo ẹ ẹ̀san wá kẹ́ o bẹ́sàn bá wá dé wá máa sá kíjokíjo tọ́lá sákì àfọwọ́ bá wa lẹ́ni abẹ́ òbí àti wá gbà pépé bá lọ bá lọ àbọ̀ ń bọ̀ dandan àbọ̀ bá dé òhòhò kí la ó ṣe. mo gbẹ́ ni tó ń ṣe mí àwòdì òkè nìyọ́ àwòdì kùlàlà ará ilẹ̀ rí ọ ojú olúwa tó ọ̀ ò ṣìkà gbẹ́ni tó ń ṣe bí àwòdì òkè nìyọ́ àwòdì kò lálá ará ilẹ̀ rí ọ ojú olúwa tó ọ ò ṣìkà. ẹni àpèlé ènìyàn ire ó lè jẹ́ èèyàn ibi ẹni àpèlé èèyàn ibi ó lè jẹ́ èèyàn ire ọ̀pẹ lójú bó dojú méjì ó di dà ọ̀bẹ lójú kan bójú ẹ̀ pé méjì ó di dà ìka ń gbẹ́dùn wáyé yìí o abẹ́ òbí kò sẹ́ni a lè finú tọ́mọ òfo àwọ̀ èèyàn wọ́n dàwọ̀ èèyàn bóra wọ́n ṣe bí ẹ̀ràn kò ní gbòòrò ojú olúwa tó wọ̀ ẹ́ àwòjọ òkè. Okay gbogbo ẹni tó ń ṣe bí àwòdì òkè nìyọ àwòdì fòlàlà ará ilẹ̀ rí ọ ojú olúwa tó ọ ò ṣìkà gbogbo ẹni tó ń ṣe bí àwòdì òkè nìyọ àwòdì fòlàlà ará ilẹ̀ rí ojú olúwa tó ọ ó ṣe ká. ó tàpá sókè yìí dó borí yìí dó borí ẹ bàbá jẹ́ òbí ẹ tọ̀hún kọ́ ó kápá ẹ bàbá yẹ òbí ọ gbangba ní tọ̀hún bí ọ. àṣepamọ́ ló wà àṣegbé òsì o bẹ́ẹ̀ ni ìgbà wo ló kì í fọ́ o ohun wa ṣe náà la máa gbà ìgbà fọ́ o ohun àṣetọ́lá múta. àṣepọ̀ olóye ló bí mi ìbàfẹ́ ìtayọ̀ o àṣepọ̀ olóye ló bí mi ìbàfẹ́ ìtayọ̀ o. mo gbà bá ṣe ọmọ náà yìí ó payá ọlọ́run mi o. àwòdì kùlàlà aláìlẹ̀ yíyọ ojú olúwa tó ọ̀run òṣìkà mo fẹ́ ní tó ń ṣe mí àwòdì òkè ni ọ́ àwòdì kùnàlà ará ilẹ̀ rí ọ́ ẹ̀lẹ́ ọ̀gá ẹ̀yà yìí o. akámọ́ra ayé tó tó ayé mọ̀lẹ́. síbi oúnjẹ ìkòkò oúnjẹ làwọn mi ti bẹ̀ o. jẹ́ kí dàbí lágbájá làwa mi níbẹ̀ o. kí ló mọ tí lágbájá yẹn tó lè ṣe ẹ̀dá ṣe ní níta lọ́yọ̀ kí ló mọ tó o oníṣọ́kò ní owó kọ̀ọ̀pá ẹ̀gbin ìdọ̀tí o ń gbowó gbé. kí ni wọ́n sọ gàgàn kí ni wọ́n ṣe wọ́n àárí tán náà kan ní mẹ́rin yìí àbúrò mi ó mà tòjọ́ mẹ́ta ilé ọkọ mi ò ní dààmú ò ní tọrọ jẹ kẹ́yìn ayé ẹ o ó máa lọ rí ó máa bọ̀ rí ààbò ọlọ́run yóò dájú lórí ẹ o ilé ọkọ mi how are you pẹ̀lẹ́ má ìdíyà olóòfẹ́ rí mi ṣé ò le o. sísí mi mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan ni mo fẹ́ kí ẹnì tán wà lọ́dọ̀ yín fúngbà díẹ̀ tó bá ti yá màá wá mu. Ah. ṣé nǹkan tó fẹ́ rí mi sí náà nu ṣé o wà lè kò lè tó yẹn ebi mi mo ní ẹ̀mí mo ní ẹ̀nì kò sí wàhálà tó bá tiẹ̀ ní kó máa gbé bí títí láéláé dúdùn nú mi ni kò sí ṣòro fún ẹ o ṣé o ti gbọ́ ọkọ mi kò sí wàhálà fún ẹ èmi náà mọ àwọn oṣù kókó kí n sọ fún yín náà. ó dáa ó dáa báwọn. nǹkan fẹ́ ṣàwọn kan kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí ó máa keep me busy mo ṣe ní kí n wá sọ́dọ̀ yẹn kí n máa bá mi tọ́jú ẹ̀ dáadáa. ṣé kìí ṣe pé o fẹ́ lọ sí ìdálẹ́ o. rárá kò sí wàhálà ó ní ṣubú lágbára Ọlọ́run àrìnyè ló máa rìn ọkàn á balẹ̀. dear. Báwo dẹ̀ ni? Ṣé things work out fine? Well, lower lower ó ń work out very fine. I'm mo nígbàgbọ́ pé nígbẹ̀yìngbẹ̀yìn nǹkan tá à ń fẹ́ gangan ló máa ṣẹlẹ̀. Àmì o, àmì. Ẹyin tó yìn. Yes dear. Ṣé mo rí nǹkan jẹ? Ah. <laughs> Èmi ò rò pé ó máa wálé o. Ò fún ni. Báwo ló me máa rò pé ẹ o dẹ̀ ti dé nìyẹn bóyá kó o bọ́ sí kitchen kó o help ààrẹ. ó ah, ah, dájú abiyamọ ni ẹ o. wo ṣùgbọ́n mi jẹ́ kí n dájú délẹ̀ jẹ́ ń dájú jẹ́ ń dájú délẹ̀. ìgboro owó bàyè jẹ́ o. wẹ́ni bá rí ọ̀rẹ́ o ayé gbẹ̀gẹ́. ìwòrò owó owó ó bà jẹ́. wẹ́ni bá rí ọ̀rẹ́ o ayé gbẹ̀gẹ́. rọra wùwà rọra lògbà rẹ ìgbà ń gbà ní ìdànù ọ̀rẹ́ mu owó owó. wẹ́ni bá ọ̀rẹ́ o ayé gbẹ̀gẹ́. má má rìn ní bèbè ẹ̀wọ̀n má má rìn ní bèbè ikú bèbí o. wẹ́ni bá rìn ọ̀rẹ́ o ayé gbẹ̀gẹ́. ọ̀tá fa sókè. Okay yídánwò orí o àwòdì òkè òmò bára lè rohùn òun òdòdè o èèmọ̀ gbọ́dọ̀ ríta àwò he ó dì í múlẹ̀ abẹ́ òrì gbogbo tẹ́ ẹ mú ṣe ọlọ́run rí gbogbo ẹ ẹ̀sán bá gbé o bẹ́sàn bá. ẹ lè yes bye bye. Oritoke àbí Oritofo. Whatever your name is, ibo Ah, mo lọ ra epo sínú ẹ̀rọ amúnáwá ni. Kí lọ sí mi? Ah, ngbà mo so oúnjẹ tán ni, mo á rárá ara ń orí Mo sì mọ̀ pé mo oúnjẹ tó bá jẹ, ti fẹ́ Bàbá yín gbé yàrá. Shut up! Gbẹ́gbẹ́ Shut up! ṣé ẹ̀ ní dining table ni tó lè gbóúnjẹ sí o wá gbóúnjẹ sínú yàrá mi o mọ bí tó máa gbóúnjẹ sí o wá ṣí dúrà mi o wá gbóúnjẹ sínú ẹ̀ right. gbálẹ̀ ah, dákẹ́ gbé ẹnu ẹ̀ dákẹ́ shut up kí ló wá lè tayẹ sọ fún mi tayẹ wò mí dáadáa tó bá deceive everybody o lè deceive èmi ṣó ń gbọ́ mi. na listen come wá wá wá gbọ́ mi dáadáa gbọ́ mi dáadáa gbọ́ mi dada. last time hmm? láyéláyé ẹ kò ń ṣe pé mo fẹ́ rí ẹnu yàrá mi tí n bá rí ẹ pé o wà very close to my door ibi ilẹ̀kùn mi máa surprise ẹ máa surprise ẹ máa surprise ẹ máa pa sìgá mọ́ ẹ lójú báyìí máa try ẹ mọ́ fúù kí ni mo ń sọ̀gà gan kí ni mo ń sọ̀gà gan ah! èlò mò ń gbà tẹ́ pa mí èlò mò ń gbà tẹ́ pa mí ah! ẹ̀yìn nífẹ̀ẹ́ yẹn mo nífẹ̀ẹ́ yín ni kébi ọmọ pààyàn mo ṣe bí kéésì bá débẹ̀ ní ti tọrọ oúnjẹ yóò jẹ ni ẹ̀yìn nífẹ̀ẹ́ yẹn mo nífẹ̀ẹ́ yín ni àṣìbá yín gbóúnjẹ wọ yàrá àrí yín àṣìgbé lẹ́ẹ̀bẹ̀ pé kẹ́ẹ̀dé o ẹ̀yìn kẹ́kẹ́ lè jẹun ká yó gbogbo ọ̀rọ̀ mi ni mo ń bínú wọn ò sì mọ̀ di. Eh? ọmọ àti òye mo fi búlọ́dì fún ẹ̀yin gan búlọ́dì fún yín búlọ́dì fún ẹ̀yin gan sẹ́kọ̀ gbọ́ lọ́mọ kan ní mọ́lẹ́rìn ni bàbá jẹ́ agbépo ìwọ bí ní ìsìn ó tún lè ní amóríwá wá fọrùn lẹ̀ àgbàyà burúkú yóò mọ̀ ká àwọn èèyàn kúkú. ẹni tó ń ṣe mí àwòdì òkè nìyọ́ àwòdì òlàlà ará ilẹ̀ rí ọ ojú olúwa tó ọ o mo ṣe ká. <laughs> Ah, ah. kí lè gbé tá ẹ gbin ẹyẹ ìwé kí ni ọ̀dàgbàjà bẹ́ẹ́gúndé ah. ṣèṣe dáná wàá rọ̀ mọ́ ni kí lè gbé tá ẹ gbin. kí ni mò ń gbé tí ojú ń dùn ọ irọ́ ẹnu zero èrò fọ́ àgọ́dọ̀ wọ́n ṣe bẹ́gẹ̀dú wọn náà gbé wo. eléyìí ọ̀tàpọ̀ kan eléyìí ọ̀tàpọ̀ ẹ̀ wa ọwọ́ kan mọ̀mọ́ fífa wọlé. ẹ̀gbọ́n bọ́ bẹ́ẹ̀ gbé. tí bá gbé kílẹ̀ fún mi. kí ni wọ́n fẹ̀mí tí mo gbé wọn náà gbé bófin dágbára wo ni gbé tí ẹ̀kọ́ gbé ná. ọ̀lẹ́ nìyẹn sáwọn abẹ́ ti bára yín dájàre ẹgbẹ́ kìnyìnkì mélòó mélòó lélẹ́yìí. ọ̀ya. ah tó kẹ́. Mm. jẹ́ ní tá ẹgbẹ́ tì yẹn kò ní pé mẹ́wàá wọn lọ́wọ́ mẹ́wàá ẹ̀ta ẹ̀rin a àrún a <laughs> ẹ̀fà èje a ẹ̀jọ kò tí ì rẹ̀ ọ́ ẹ̀sán kò rí ọ́. kí ló ṣẹlẹ̀ bí. Ah. kí ló ń ṣe ń bí. Ah. Ah, mo wá fún wọn ní nǹkan ni mo sì tí ó ń gbé wéètì mo rí i pé wọn ò gbé dáadáa mo sì ní kí n bá wọn gbé. ó fẹ́ wá wá bẹ̀rẹ̀ sí máa gbé wéètì ọ̀gá johnson ṣé ṣé wọn wàá lè gbé wéètì ni ọ̀gá ní gbogbo ṣé ni mo lè ṣe é nulẹ̀ ọ̀rọ̀ wéètì tá à ń sọ yìí ó ní mímọ̀ gbé. leave here now. ṣé lọ́rọ̀ wéètì gbígbé. kò ra ìwọlé lákò lọ my friend. gbogbo ọ̀rọ̀ mi ní mọ bí yín nú wọ̀rọ̀ mi ní mọ bí yín nú gbogbo ọ̀gá lọ́gà ní mọ̀ọ́sẹ̀ ẹ̀wọ̀n ní pé kéèyàn mọ̀ọ́sẹ̀ ìṣàn kéèyàn mọ̀ọ́sẹ̀ kẹ́mọ̀ á sàwọn òyìn àwọn èèpo ńláńlá sẹ́yìn wà lè gbé wéètì mọ́ á gbàtọ́ fún mi lójú kí lèmi ṣe sí tó bá ṣe lọ gbé tó ṣe hàn ṣé mo pè é ni. ọtúbà sorry for disturbing you sir. ọ jẹ́ ọ̀sẹ̀. ẹ sà ẹjọ́ tó kẹ́ni mo wá fi sùn yìí ọtúbà ẹ jẹ́ mọ̀ pé ọmọ ẹ ti ń ṣe jura ẹ lọ nínú ilé yìí ó mà lọ ń gbé weight ni. Ah, well ó fẹ́ ṣe exercise ni àbí. Otumba, is not about exercise. Kunjibu fetch exercise. The truth of the matter is the girl is too nosy. Ayé ti ń gbájú nulẹ̀. Ṣé at times ọ̀rọ̀ tí ò mọwọ́, tí ò mọ ẹsẹ̀, tí ò mọ anything, akọ̀dédé dá sí, ọ̀rọ̀ tí wọ́n pè sí. And Otumba, sorry sir, sorry to say this. The truth is, ẹ̀yin gan ti fún ní free hand jù nínú ilé yìí. Kò yẹ ká fi ọwọ́ líle bá ọmọ yẹn gbé e. Bó náà dẹ̀ ṣe wáyé, àwọn ṣọ́ọ̀pù pé kò lè gbé ṣù mí débi pé á kọjá ayé ẹ̀ lọ́dọ̀ olówó ẹ̀ alright ìtẹ́mi ò bá kàn sọ ni pé kí ìwọ àtàwọn boys kẹ try láti máa fi sùúrù bá lò yorùbá ní òkúròrò kì í kó èèyàn jọ. Eh, eh, everything dey sọ mo ti gbọ́ ọ̀túnba ah, àbọ̀ still ó máa dùn mọ́ mi tẹ́ bá pè kẹ wá redefine post ẹ̀ fún nínú ilé yìí kó má lọ overstep bounds ẹ̀ sá it's very very important. I'll do that. okay ẹ ṣé gan sir thank you, thank you sir mo gbẹ́ni tó ń ṣe bí àwòdì òkè nìyọ àwòdì fòlàlà ará ilẹ̀ rí ọ ojú olúwa tó ọ ò ṣìkà mo gbẹ́ni tó ń ṣe yes no what you have to do ni pé kẹ́yìn náà double effort yín kẹ́ lè meet up yes meet up with the supply I mean, in a situation like this, what do you do? Double your effort. Okay, now, àwọn uh, business partners What tó in Norway, they are already giving us a contract. We have to meet up with that. Tẹ́ bá parí ètò wa lẹ̀, báwo la ṣe fẹ́ kojú yẹn? Yes, Norway. Ah, o ṣàmù òyìnbó wa tó wà lọ́hùn. Eh, We have to meet up with that too. Okay. Aha. Uh-huh. So double your effort, okay? I'll, I'll talk to you later. All right. Okay. We'll phone mi kejì ń dún màá bẹ̀ sọ̀rọ̀ later, okay? All right. All right. Hello? Ma ah, ah ó dẹ̀ ti dọ̀rọ̀ lẹ̀ Sweetheart, My bínú. Ṣorí mò ń gba call Connie. business call. Of course, ìwọ know why equally important now. eh, okay, my bínú you know what I'll do I'll pay you back ẹ máa mo ti jẹ gbèsè bẹ́ẹ̀ máa san fine mi ẹ ní club lálẹ́ náà eight thirty won't you come you will and that is my sweetheart <laughs> eight thirty okay you make it all right I'll talk to you then I love you. <laughs> Oh my god. <sighs> Kéèsì ṣògbọ́ yẹn. Wàá gbọ́ yẹn rárá o. <laughs> Thank you for the gift. Gift to ni ẹ? Mo allowed to owó tẹ send sínú àkáǹtì mi. <laughs> Ṣùgbọ́n mi, báwo ló ṣe mọ̀ pé mo send owó sí àkáǹtì mi lókè mi lẹ́yìn ọ̀túnba tó ń fowó bà mí jẹ́. Ah, owó kọ́ lèmi fẹ́ fi bà ẹ́ jẹ́ look at me love ìfẹ́ ni èmi fẹ́ fi bà ẹ́ jẹ́ yeah sure ìfẹ́ ni sori ìfẹ́ tí mo ní sí ẹ ó ti sóògbilẹ̀ nínú ọkàn mi débi pé ó ti wá ta ẹ̀ka káàkiri ọkàn mi. Mm -hmm pé tí mi ò bá rí ẹ níṣẹ́jú méjì mi ò mọ owó ṣe ń ṣe mí. <laughs> see look at that even that smile. ó wà ní nǹkan tó máa ń da ọrú mi rú tó yẹ pé máa ń ní sleepless nights. sleepless nights. mi náà máa ń bira mi màá ní kí ló dé gan-an. èmi náà wàá ń bí ẹ sí pé kí ló dé tí à ń sún ọjọ́ rẹ wá à ń sún síwájú. Si torí bí mi ṣe wà yìí tí n bá sùn lálẹ́ tí n bá yí lọ yíbọ tí mo wọ ẹ̀gbẹ́ mi tó mi ò rí ẹ mi ò lè sùn mọ́ believe me mi ò lè sùn mọ́ jọ̀wọ́ gan-an ṣùgbọ́n mi ọjọ́ wo ọjọ́ wo ni arẹwà ẹ fẹ́ kó wálé. ọ̀túnba yẹn ló lè ṣe é ṣe o. kí ló dé ṣé ti owó tí ò tó ni àbí èèyàn tí ò tó èèyàn kí ni nǹkan náà tó fẹ́ fàdíwọ́. ọ̀túnba ìyàwó yín kọ́. <laughs> oh my god so ọ̀rọ̀ ìyàwó mi náà ni oh my god ṣeré ìyàwó mi kò sí country and àwọn ọmọ every one of them wọ́n wà New York yes ṣé ẹni tó wá lọ sírìn àjò kò ní padà wá ni. ẹ wàá gbà mí o ṣé ọ̀rọ̀ rọ́mọkẹ́ náà ló wá ń kàrà mọ́tò báyìí ní rọ́mọkẹ́ fẹ́ kó tó bá wọ kọ́ńtírì ilé ní ọ̀tọ̀ ní ilé tó máa dé sí ilé tuntun tèmi dẹ́ ń pìpìà fún ẹ ọ̀tọ̀ ló wà so you guys are not going to stay together. ẹ jẹ́ kí n máa rò. kó máa rò ok èmi náà wá help láti máa rò i'm going to issue a check today ká tó kúrò mi báyìí máa fún ẹ so wàá lọ ra àwọn nǹkan mèremère tó bá fẹ́ kó sínú ilé yẹn ara wọn. òtúnbẹ má ṣe yọnu. Ah! jẹ́ kí n ṣe yọnu èmi ló kó tètè kó wálé sóò jẹ́ ìṣe yọnu. kọ́lọ̀ wọn sọ́yìn mi àṣáàjì mọ̀júmọ́ fóònù. tókẹ́ ah, ah. kí ló ń ṣe. Ah, gbogbo àwọn pálọ̀ lọ́dọ̀ tí báwo pé kánú gbogbo ẹ̀kọ́ tó di pé èèyàn wọlé lọ sùn. at this ungodly time of the night. ẹ sì wo nígbà gbogbo rẹ̀ náà bẹ̀rẹ̀ gbogbo àná la gbàdúrà pé kọ́lọ̀ nídùúmọ̀ àìkọ́jọ́ kọ́sàánú kọ́sàánú wa abẹ are you sick. ah orí fífọ́ ni wọ́n sọ fún yín mo sọ fún ọ̀gá mo lórí fọ́ mi láti kẹta wọ́n kàn fún mi ní kinní kan bíi sọ́ọ̀kì méjì bí wọ́n ní dẹ̀ ẹnu. will you shut up shut up. ẹ wọ́n bínú sá. listen and listen good. yes sir. sori gbogbo notice me attitude tó máa ń ṣe inú ilé yìí ó irritate me. ah yes sir especially gbogbo eye service tó bá ṣe tó bá ti rọ́tùbà ó irritate mi náà. ah yes sir. the truth the truth. yes sir. matter of fact. yes sir. I never liked you. Eh, yes sir. I still don't like you. Yes sir. Yes sir. And I will never like you. Yes sir. Yes sir. Yes sir. She understand what mo sọ fún ẹ ṣá? Yes sir. Out of my sight. Yes sir kẹ́ kúrò wájú mi kó kúrò wájú mi ah, illiterate ah. kúrò wájú mi useless girl illiterate come on now this time. zgody. Welcome, sir. Ah, Johnson. Yeah, uh, welcome, sir. How are you? Fine, sir. Shubakwa. Yes, sir. That's good. Uh, this is Shubomi, the woman of the house. Oh, she's pretty. Eka káàbọ̀ ma. Ẹ ṣé gan sa. Ṣálàfẹ́. Um, um, meanwhile, Ọ̀túnba, mo fẹ́ béèrè kankan tó lọ ní ìlànà ọ̀rọ̀. Kí ni ìtumọ̀ man of the house? Oh, ṣùgbọ́n mi ìyàwó mi ni ẹ̀ now and that makes you the woman of the house. Oh. And this is Johnson, my special guy. <laughs> Welcome ma. Welcome ma. Sit down. So, uh, Chema, let me drop her bag. Ah, yeah, please, please Um, and uh, let's have something for her to eat. Okay, no problem. That's not. So that, let's give me one minute. Okay. Um, Johnson! Ah, ah. ah. Boy, ìdí mọ́tò ìlú ṣì wà látàárọ̀ a ti pẹ́ fún patí ìyá ọ̀rẹ́ dì náà ah èmi fi kò yẹ kó ti ṣe tán ni. Gbóyèga ó ṣì jẹ́ wípé táìmì yìí fẹ́ jáde ló ṣẹ̀ṣẹ̀ wá ń tún mọ́tò ṣe èmi ò rò pé mi máa lè dúró de ògbé eléyìí o. ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ̀yìn Bọ́lá ni mo yá ní bátìrì mọ́tò mi ní àárọ̀ mo ti wá gbàgbé kí n gbà para lọ́wọ́ ẹ̀ bọ́ ẹ fún mi bí i two minutes kí n get another battery máa dé ìsìn ẹjọ́ ṣé ti gbọ́. Ah, ẹ èmi ò feel pé mi lè dúró títí bọ̀bọ̀ yìí because a ti pẹ́ fún pàtí yẹn gan ṣé after party la fẹ́ lọ fún ni every time ni. ẹ dè ní sùúrù ah, ẹ jẹ́ ká fún ní two minutes tó sọ yẹn after she fún ló volunteer láti gbé wa lọ síbi Ah, ah oríṣà ló fẹ́ ṣe wa? ẹ wo èmi ò wọ́n mr ṣoreṣà lóore ṣe ń tèmi o next available captain barrinson èmi ń gbé mò ń gbé lọ nìyẹn mi ò lè dúró de ogbó shit yìí. wẹ́ẹ̀ ni bá rí ọ̀rẹ́ o àyè gbẹ̀gẹ́ rọra wùwà rọra lògbà rẹ ìgbà ń gbà ní ìdànù ọ̀rẹ́ mu owó owó. wẹ́ni bá rí ọ̀rẹ́ o ayé gbẹ̀gẹ́. ẹ kalẹ̀ o ẹ jọ̀ọ́ ṣé ẹ lè gbé wa dé Ìkòyí road. ọ̀rẹ́ o ayé ah, gbẹ̀gẹ́. thank you so much. hey girls ó yẹ máa bọ̀ come in. Yes. Ah, thank you. Thank you. Bẹ́ẹ̀ni bá rí ọ̀rẹ́ o, ayé gbẹ̀gẹ́. Má má rìn ní bèbè ẹ̀wọ̀n, má má rìn ní bèbè ikú bèbí o. Bẹ́ẹ̀ni bá ọ̀rẹ́ o, ayé gbẹ̀gẹ́. Ah, How are you? How are you? Wo gbó ẹ ló bọ́ sí i. Toto. olúwa ṣeun. ebi ah, ti ẹ̀dá bẹ́ẹ̀ torí mo ti sún yín tán ẹ jẹ́ kí n set dining. Oh, tó ṣe tán kó wá gbọ́ ọ̀kan ní nǹkan tí fẹ́ sọ fún ẹ kan. really. <laughs> I love you. love you too. oúnjẹ yín rèé o. jọlọ́ọ̀fù. ẹ̀yin yan mi ọbẹ̀ yìí dùn oúnjẹ tá à ń jẹ nílé ìtura yàtọ̀ sí ti tẹ́lẹ̀ o. ṣé pé eléyìí yàtọ̀ sí ọbẹ̀ aláta títọ́kẹ́ máa ń sè wa tẹ́lẹ̀ ó yàtọ̀ gidi. Ah. sọ́bẹ̀ ni tó kẹ́sì tẹ́lẹ̀ sọ́bẹ̀ lèyìn àbá ń jata lásán ìní jẹ́ láyé ìkí mọ́ lànà lẹ̀ bí ẹyẹ ni ó dìgbà atẹ́gùn bá fẹ́ sí mi kọ́pọ̀lọ́ mi ó tó wálẹ̀. bẹ́ẹ̀ ti rí náà nù. èpè. bẹ́ẹ̀ sì mọ̀ lanu kiri náà nù. sọ́bẹ̀ wà lélẹ́yìí ṣé èyí ìjọbẹ̀ ọbẹ̀ tó yẹ kìkì tòmátì sẹ́yìn ọmọ pé ẹ̀mí tí ò jata tí ò mata ẹ̀mí téńté ni ẹ̀mí yẹpẹrẹ ni àwọn ibi tán ẹ̀ sọ pé ẹ̀ lanu ẹ̀ lanu gbà náà bẹ́ẹ̀ bá là ìwọ onítòkò àbí kí wọ́n ń pè é iná àwa ọkùnrin á máa sọ̀rọ̀ ìwọ obìnrin obìnrin wa máa lanu wa máa sọ̀rọ̀ ṣàkàṣàkà. bí gí ẹbí kí wọn kí wọn fẹ́rẹ̀ àpọ́nlé kí lẹ̀ pọ́nlé sí sómi rè é ni. kí wàá ni. èyí obìnrin ò lè ra nǹkan mọ́. ẹ mọ̀ ṣe ẹ bá ń bi wọ́n o ẹ bá ń ba àwọn bọ̀dá Ṣọló Mákindé tí wọ́n ṣàyà bí ẹ̀yìn kí wàá ni mí ah. kí ni mí o torí ní ìsìn bọ́bá yẹn wọ́n lórí tó kẹ́ dé mo ti sọ wọ́gà pé wọn ò ní í jà mọ́ torí ọ̀rọ̀ tẹ sọ̀hún ìsọ̀rọ̀ lọ́pọ̀lọ́ rárá ọ̀rọ̀ tó mú fọ̀tí lọ́ọ̀ni ọ̀rọ̀ tó yẹ kí n gbá ojú yín sí gidi gan ni tààrà. wọn bọ ṣe ni o gbogbo nǹkan ti ìjà ìjà kó tún ti gùn ọ́nù mo lè má dà sọ́rọ̀ ẹ̀ mọ́ bí yọ̀wọ̀. àfi kó jẹrẹ ẹsìn mọ bá mi ṣe àwọn eré burúkú bá mọ ẹ bá mọ ṣe ara mi ò mèrè ẹ sì mọ kẹ ẹ mọ dà sí ọ̀rọ̀ mi mọ́ mo ti ní o. bàbá mo ti gbọ́. tí ìbáṣe pé ìnáwó kò ń pa kò sí ẹ̀rín tó di àyà ni. mo rí náà kí ni ń di kí ni ń di. ṣé láti ìdìbò tó wà ní èmi ọmọ wò. ẹ jẹ́ sọ àdúrà ọmọ bàbá mo ń wú alẹ́ ọjọ́ kan tí àròdó òjò máa ṣẹlẹ̀ tí màá kó mọ màá wá ṣàlàyé fún yín bóyá obìnrin yàrá. eré tẹ̀lé ń kó. ẹ má pé. wèé ṣe yín ẹ̀yin ọ̀dàgbàjẹ́ rà òkú ẹ sá jẹun nítorí bí ìkéde ẹ ayélujára. ọba nìyí kò bọ́. ó ní ehe àánú ẹ̀yin ni. èmi ni kí ló dé tó yọ ọmọ orí odò ṣó fẹ́ gúnyán lóru ni. ṣé ni mò ń gbọ́kùnrùn kẹrẹ ẹsẹ̀ mo á rò pé àwọn àlọ́kọ́ lòun ò kígbe ni òun ló jẹ́ ń gbé kinní ìdání pé ìtì ń bá ju olùgbòǹgbòrò mọ́ lórí inú wọn yóò mọ gbàbẹ̀ mú mi ni. èmi ni o ṣó ti yẹ kó wá dá ọmọ orí odò ẹ kó dá padà sínú kitchen. mọ̀dàmú kì mọ̀ sọmọ orí odò akọ gilẹ̀ ń wò tí ò sójó igi burúkú ní ń bẹ lára rẹ̀ ẹ eh, jọ̀wọ́ nítorí ọlọ́run níbo ni study room wà mo wá oorun títí tí mi ò rí oorun ọkàn mi mo rò pé bóyá ti bá kàwé díẹ̀ pé oorun máa wà. yàrá kàwé sífù wọn bẹ́ẹ̀ bá ti gòkè báyìí ẹ yí kọrọ sápá ọ̀tún mẹ́wọ̀n òun lẹ́mọ̀ ọ́ tààrà. mo ṣe lọ kó wàá máa lọ yàrá ẹ wàá máa lọ yàrá ẹ lọ sùn máa ti ṣù. ọ̀dà mú ayọ̀lá jì ó kẹ́ ẹ̀ dáadáa o. mo gbẹ́ni tó ń ṣe é àwòdì òkè nìyọ àwòdì fòlàlà ará ilẹ̀ rí ọ ojú olúwa tó ọ òṣìkà gbogbo ẹni tó ń ṣe bí àwòdì òkè. ewu ni rin rárìkà tó ń rìn káàkiri láago méjìlá òru kíyàn má ti sùn. Ah! ẹ̀yin ni ẹ dẹ́rù bà mí. Eh, sorry I, I didn't mean to startle you. Ah, well kí ló dé tí òun dá sọ̀rọ̀. ẹ wo mo lálàá kan ni ó dẹ̀ dẹ́rù bà gan. meanwhile kí ló dé tó kúkú máa bọ̀ ní yàrá mi because èmi gan ti wo yàrá ọ̀dọ̀ ẹ wò sí mbẹ̀ what are you doing here. mo ti kọ́kọ́ lọ sí study ni pé bóyá a ti bá kàwé díẹ̀ oorun yẹn lè wà àmọ́ kò wà ara mi gan ò balẹ̀ ń bẹ̀. kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ ní ojú àlá yẹn. sweetheart ẹ má yẹ ká sọ nípa rárá torí ó tún lè máa dẹ́rù bà mí. all right okay all right yà lọ sí yàrá ọ̀dọ̀ mi. àyíndé akísọ̀yà a máa nílò ọmọ náà ni mc babẹ́dún jọ̀bí a máa nílò ọmọ náà ni géètì wọ́n ń pè ọ́ o. ẹ ká sọ ah, ẹ ká sọ wá. ẹ jẹ́ má bínú ṣé mo lè Mr. Johnson mo fẹ́ Mr. Johnson. yeah oh, ok ẹ hello sister. ẹ̀lẹ́ ah wọ́n sì lé. ta ah I'm má pọn balẹ̀ béèrè wọ́n sì ah, I know actually but Mr. Johnson mo fẹ́ ah Mr. Johnson ah yóò ti tó bí wákàtí mẹ́ta tí mo ti rí wọn gbèrègbèrè yìí You àmọ́ tí ń bẹ lọ́wọ́ yín ẹgbẹ́ wa wọn fi jíṣẹ́ fún wọn ọmọ ọ̀dọ́ wọn ni mí àwa la làríkà gbogbo nílé. kí lẹ fẹ́ fi jíṣẹ́. Ah, mi bẹ́bù tẹ ẹgbẹ́ wa fọ́tàn bá ni. <laughs> Can you please do me a favour? Please go in there and call me Mr. Johnson. At least I'm not demanding too much. ẹ kọ́ bá mi pè wọ́n jáde that is it. ẹ̀yin ń da abáhùn torí gbogbo ìtẹ́ kọ́kọ́ sọ òun ò yé mi ah, ah, ṣẹ́yìn ọ̀gbọ́n tí mo wí ni àní wọ́n sì lé ó ṣe bá Mr. Johnson sọ̀rọ̀ tán ní ìsìn ní ìsìn kò ipẹ́ náà. kí ni. ṣé Mr. Johnson lè sọ ni àbọ̀túnba. kí ló ṣẹlẹ̀ ó mà dé ga o a ní kárábìnrin bá wa pè yín jáde ó dẹ̀ sọ kóbókóbó látara ó lẹ̀ sí ilé àkùrọ̀mọ́ ah, ah, ni tako ni bẹ́ẹ̀ kọ́ o bẹ́ẹ̀ kọ́ o nígbà wọn dé wọn náà béèrè sífù mo sì lọ́tún mo sì ní pé wọ́n ti jáde wọ́n sì ní pé ẹ̀bùn ti ń bẹ lọ́wọ́ wọn o tí wọ́n gbé wá o kí wọ́n gbé fún mi kí n bá wọn tọ́jú ẹ̀ o ọ̀tán wọn ò sọ jù bẹ́ẹ̀ lọ sẹ́hàn béèrè Musa Johnson ní ìwà pẹ́ẹ́sì lé nígbà wọn ọ̀já wèrè. ẹ̀bùn wo ẹ̀bùn ti ń bẹ lọ́wọ́ wọn yìí náà ni. ìjẹ́mọ̀ ti warn ẹ several times ìpè kò yẹ máa bẹ́nu lé have I not warned you. sẹ́ni gbogbo ètò ẹ̀sọ́ látàárọ̀ níwájú ọlọ́run àti èèyàn kò yé mi àmọ́ ti bíbẹ́ tẹ́ ẹ fi sí o n ò bẹ̀rù mo ti ṣe ń bẹ́ẹ̀. get out get out get out get out get out get out. kò yẹ ẹ mọ̀ bínú. mo ní kó kúrò lájú mi. ọ̀dà ń gbà ẹ mọ̀ bínú gbogbo ọ̀rọ̀ mi ni mo ń bí yín nú. kí ló ń ṣe lọ́kọ́ mo bá sọ̀rọ̀ ni ibi tí wọ́n ti bá mi tí mo ti ṣiṣẹ́ tí ń kí wọn tó lélẹ̀. my friend. <laughs> àmọ̀ ṣe nǹkan o Mr Johnson gbogbo gbogbo bẹ́ẹ̀ sí máa ń bínú sí mi náà dá ọjà Mr Johnson. and imagine the rubbish. mo lè ti rí ọmọ kò paraku yìí ná bèbí lọ́mi mo mọ bí tó ti pàdé chief ni chief ló gbọ́ wá sílẹ̀ yìí and and and guess what the truth eh the first time tí mo rọ́mọdé mi ò like her and ever since she's been getting on my nerves then kí ni iṣẹ́ ẹ̀ nínú lake come on now help ọmọ ọ̀dọ̀ lásán lásán ni. house help ẹ láti jẹ́ kó mọ̀lá tó wà láàrin òkú bàbá àtitọ́ mọ́ nínú àwọn. anyway package mi rè. Um, um, Lawrence to think of it èmi náà ní ìbéèrè fún ẹ ó ṣe jẹ́ pé last minute ní gbogbo ìgbà lẹ́yìn máa ń ṣe supply yín tẹ́tẹ̀ mọ́ pé a ní láti ship lẹ́ni why. it is better late than never and moreover àwọn young fresh blood la máa ń supply ẹ lè rírò ẹ ń bò mí hmm, tell me about it. wow. Uh, eh, ok èmi náà ti gbọ́ eh, if that be the case ẹ máa make sure pé ta bá ń give award ní yẹ yìí ẹ̀yin la máa fún ní the most exclusive àbí. that's interesting yeah. come let me fix you a drink. at least ẹ lè rírò ẹ ń bò mí. <laughs> ta ló fẹ́ supply rẹ. bàyè jẹ́ o. sí nǹkan tí mò ń sọ ni pé báwo máa ṣe pé gbogbo nọ́mbà ṣe tí kò ní lọ it is the job in fact mo ṣe ń bẹ sọ̀rọ̀ lọ́wọ́ yìí fóònù ẹ̀ wà lọ́fíìsì ọ̀gá mo ṣe ń bẹ sọ̀rọ̀ yìí. báwo náà but báwo ni Sandra ṣe máa fi fóònù ẹ̀ sílẹ̀ lọ́ọ́ máa ṣiṣẹ́ this is very very unlike her sori àtìgbà tí mo ti ń date Sandra kò fi fóònù ẹ̀ lẹ̀ fún two days two days not to talk of two months kí ni ti ń wọ two months. body calm down calm down. Ah, o oh, understand nǹkan tí mò ń sọ ọ̀rọ̀ obìnrin là ń sọ yìí báwọn ṣe máa jẹ́ kóbìnrin undergo dangerous stuff bẹ́ẹ̀ yẹn. bí ṣe wá ṣe lé ni mo understand plight ẹ. èmi ò rò pé understand o. Oh tẹ́ bá understand ẹ ní máa sọ̀rọ̀ báyìí. má worry it's almost over. Ah, kó ya over ni o kó ya over kíákíá. mo bẹ jà mo bẹ jà. wo ẹ ẹ tètè bá wa wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí o. mo gbẹ́ ni tó ń ṣe mí àwòdì òkè nìyọ́ àwòdì kùlàlà ará ilẹ̀ rí ọ ojú olúwa tó ọ ò ṣìkà mo gbẹ́ni tó ń ṣe mí àwòdì òkè nìyọ́ àwòdì kòlálà ará ilẹ̀ rí ọ ojú olúwa tó ọ̀hún ó ṣe ká. ó tàpá sókè yìí dó borí yìí dó borí ẹ bàbá jẹ́ òbí ẹ tọ̀mù kọ́ ó kápá ẹ bàbá yẹ òbí ọ tọ̀hún wí ọ́ àṣepamọ́ ló wà àṣegbé òsì o bẹ́ẹ̀ ni igbá o ló kì í fọ́ o ohun wa bá ṣe náà la igbá o ló kì í fọ́ o ohun àṣe náà la máa gbà àṣesílẹ̀ o làbọ̀ wá bá o bẹ́ẹ̀ ni àṣesílẹ̀ o làbọ̀ wá bá o bẹ́ẹ̀ mo gbẹ́ni tó ń ṣe bí àwòdì òkè ni ọ́ àwòdì fúlàlà ará ilẹ̀ rí ọ́ ojú olúwa tó ọ̀ òṣìkà mo gbẹ́ni tó ń ṣe bí àwòdì òkè ni àwòdì fúlàlà ará ilẹ̀ rí ọ́ ojú olúwa tó ọ̀ òṣìkà. Iguan, Iguan, Iguan, come in. Foxtrot 2 on the line. Inspector Jubril is the mole. I repeat, Inspector Jubril is the mole. Do, do you mean Inspector Jubril Suleiman of Homicide Department is actually the mole? Iguan, lie low. I repeat, lie low. Do you copy? Okay. Confirm over and out. Thank you. Over and out. Ẹ̀gbin ìdọ̀tí òhò tó ń ṣe bí àwòdì òkè nìyọ́ àwòdì kò lálá. Ara ilẹ̀ rí ọ ojú olúwa tó ọ òṣìkà gbogbo ẹni tó ń ṣe bí àwòdì òkè ni ọ àwòdì òlàlà ará ilẹ̀ rí ọ ojú olúwa tó ọ òṣìkà. kí ló máa ń ṣẹ̀yìn bíbu iná fóònù ni mo sọ pé mo ní ìdá. Èwo tún ni handkerchief. O need phone. Yeah. Mo gbẹ́ ni tó ń di mí, àwòdì òkè nìyọ́. Àwòdì kò lára, ará ilẹ̀ rí ọ. Ojú Olúwa tó ọ̀ ò ṣìkà. Mo gbẹ́ ni tó ń ṣe mí, àwòdì òkè nìyọ́ àwòdìbò rárá ará ilẹ̀ rí ọ ojú olúwa tó ọ ò ṣe ká. ó tábà sókè yìí dóborí yìí dóbo. I think the time is now. Ṣé ká closing. No, no. Take it easy. Now I'm going to share Let us give them some time to deliver. Okay. They will close them up. No problem, sir. understand? No problem, sir. Good job. Thank you, sir. Ìgbà wo ló kì í o, ohun wa ṣe náà la máa gbà. Ìgbà wo ló o, ohun àṣe náà la máa gbà. o, làbọ̀ wá bá o bẹ́ẹ̀ ni. Àṣesílẹ̀ o, làbọ̀ wá bá o bẹ́ẹ̀ ni mo bẹ́ni tó ń ṣe mí àwòdì òkè ni ọ́ àwòdì òlàlà ará ilẹ̀ rí ọ́ ojú olúwa tó ọ̀ ò ṣìkà mo bẹ́ni tó ń ṣe mí àwòdì òkè ni àwòdì òlàlà ará ilẹ̀ rí ọ́ ojú olúwa tó ọ̀ ò òṣìkà. àkàmọ́ra ayé tó tó ayé mọ̀lẹ́ kí la fẹ́ sáyé gbìdà náà o torí ọ̀rọ̀ ọ̀la àti mọ́rọ̀ jọ. orí jẹ́ kí ìdá mi bábá gbà. ṣùgbọ́n mi gbà. Yeah. Astaghfirullah. Ó ṣé go. Go take care of yourself, go. Ó Team Metal, lẹ ń Yes sir. want location tó tẹ̀ ń lọ round up ni. Location A, B and C. Ó ti mọ bó ṣe máa pín àwọn team kọ̀ọ̀kan síbẹ̀. Yes sir. understand? No mistake and àwọn tẹ́lẹ̀ lọ báyìí ó mọ̀ pé ọ̀daràn pọ́nbélé ayé àti tọ̀run ni wọ́n ńlọ tẹ́lẹ̀ lọ síbẹ̀ yìí ẹ̀ láti wà fúlẹ̀ à ẹ̀ dẹ̀ prepare ara yín dáadáa then secondly you must be very careful. yes sir. okay. yes sir. sir i'm sure to follow sir. Okay, okay, ará ilẹ̀ rí ọ. house a ti ń pẹ́ jù bí báyìí o ṣé àní máa mú ọ̀kadà lọ pátì one by one báyìí. ọ̀kadà báwo lọ sí pátì lọ́hùn-ún ẹ́ olùṣèmá ní ká gun ọ̀kadà lọ sí pátì yẹn tí bá ń ṣe stupid boy tó lóun jẹ́ ṣòwe ṣáyẹ ìgbà tí ìbá ní ìdí ẹ̀kọ́ ni wà fẹ́lẹ́bù. ìgbà tá a dẹ̀ wá rí káàbù sí ṣé báyìí máa dúró mọ́jú lélẹ̀ yìí. ó ti sọ èmi o ó ti sọ èmi o bá jẹ́ òbí ẹ tọ̀hún kọ́ ó kápá ẹ bàbá yẹ òbí ọ. ẹ kalẹ́ sà. ẹ kalẹ́ ọ̀ṣẹ́ wa pa. sà ṣé ẹ má ń fún wa ní ride data. ìta ń bò lẹ́ ń lọ gan. actually vi là ń lọ sà. vi náà ò jìnnà náà kò sí problem mo lè gbé yín lọ. ah thank you sir ẹ ṣé gan sir. ṣẹ́yìn nìkan lẹ́ ń lọ ni. èmi àti àwọn ọ̀rẹ́ mi ni. all right thank you sir. hi babes ó yẹ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀. àṣepamọ́ ló wà àṣegbé òsì o bẹ́ẹ̀ ni ìgbà wo ló kì í fọ́ o òun wa bá ṣe náà làmàgbà ìgbà wo ló kì í fọ́ o òun àṣe náà làmàgbà àṣesílẹ̀ o làbọ̀wá o bẹ́ẹ̀ hey my sweetheart What you dé how are you. That's everything sweetheart anytime tó bá pè mí lórúkọ yẹn orí máa ń fún mi ẹ̀dọ̀ máa ń dùn mí ominú máa ń kọ mí torí èèyàn kan péré ló ní right sọ̀rọ̀ yẹn. but ṣùgbọ́n mi kí ni mo ṣe fún ẹ. Hmm. kí ló ṣe fún mi. ọ̀tún. why why why ṣùgbọ́n mi sweetheart. ẹni ṣùgbọ́n gbàgbé ẹni kò lè gbàgbé. shut up. madam madam. kí ni mo máa wá kiri náà kí ni problem ẹ ó yá sí mi báyìí. madam. àmọ́ iwájú mi. Eh, eh. iwájú bo iwájú bo ọ̀túnba. sorry sorry. Ah, madam mọ̀dàmú ẹ dákun ẹ dákun ẹ mọ̀ ṣe tó tó bá ìyá ẹ mọ̀ ṣe wọn ọ̀pọ̀ àyàn lójú mi ẹ dákun ẹ mọ̀ jẹ́ kẹ́mi èèyàn tọwọ́ yín bọ̀. orí tó kẹ́ o gbọ́dọ̀ move kúrò níbi tó wá ọ̀túnba ṣé wọ́n ti gbàgbé ni bí ọdún mẹ́wàá sẹ́yìn tí wà táwọn gáǹgẹ́ wá já mi lólè nílé mi ní jíàrí e alápẹ̀rẹ̀ ó gbogbo nǹkan lẹ́yìn tó kó gbogbo nǹkan tán ó tún farabalẹ̀ bá mi láṣepọ̀ ó tún wá pa mí lọ́kọ̀ọ́. The only man that I have loved, ìwọ. Ìwọ. Ah. Bẹ́ẹ̀ni, èmi ni. Ìwọ ni. Bẹ́ẹ̀ni. Ẹ̀san ló wọlé tó ẹ̀ wá. Ọ̀túnba Adékọ̀yà èmi ló ráyè mọ́. oh no no no no no one one sec. mùdàmú ẹ̀ dákun mùdàmú ẹ̀ dákun ìwọ̀n sí bẹ́ẹ̀ wọ́n sì ń tó bá wọn ah, ah, eh, eh, ẹ mọ̀ jẹ́ kí irú nǹkan báyọ̀ ṣẹlẹ̀ lójú mi wọ́n àpààyàn lójú mi rí ẹ dákun ẹ bínú. kneel down for her. shut your mouth. mo rò pé tiẹ̀ di o ò gbọ́ gbogbo nǹkan tí mò ń sọ látẹ̀kùn mo ní this bastard killed my husband. Hey. Eh, ẹ mọ̀ jẹ́ kẹ́mi èèyàn tọwọ́ yín bọ̀ èmi ti yín náà ní tọwọ́ èèyàn bọ̀. shut your mouth ẹ̀mí mi ti tọwọ́ èèyàn bọ̀ nítorí pé látọ̀tọ̀ ti pa ọkọ mi a part of me died. ṣé ẹ rí mọ̀dàmú bẹ́ẹ̀ yóò bá ro dúdú nǹfọ̀n ìyẹn ò rọra ti sì kọjá eegun exactly. ṣé ẹni ṣe ló yẹ kẹ́ ẹ fọwọ́ lẹ́rán báyìí kẹ́ ẹ fọ̀gà sí kóòtù ọlọ́run àbí kẹ́ ẹ fọ̀rọ̀ ìtàwọn ọlọ́pàá létí ẹ mọ̀ yìnbọn ìbọn ọmọdé ẹ mọ̀ yìnbọn. ọlọ́pàá jọ̀ọ́ kí ni ọlọ́pàá ṣe láti bí ọdún mẹ́wàá sẹ́yìn. your point o point ẹ̀ sí mi jù. àti pé kí lọ́lọ́pàá fẹ́ ṣe fún ọ̀túnba ọ̀túnba olówó ayé. Eh? <laughs> àti pé kí ló fi fẹ́ ṣe fún ọ̀túnba is an animal in human skin. ẹ dákun ẹsẹ díẹ̀ díẹ̀ ẹsẹ díẹ̀ díẹ̀. òrò máa sọkò àmọ́ ètò wà lọ́wọ́ mi máa sọ ọ̀túnba torí Ọlọ́run torí Ọlọ́run ẹ dákun ẹ dákun. say goodbye ẹ ní ìlú ayé wọn. ẹ dákun. Ah, thank God. Please, please take me out of here, please. Please. Uh, take me out of here. Boys. Uh, take me out. Otuba Dikoya, huh? you are under arrest. Uh, you have the right to remain silent or whatever you say may be used against you in court of law. Are you okay? Yeah. Boys, get him out of here. Are you okay? Yeah. Respect yourself, sir. Uh, no, <laughs> just relax for me, Jare. Oritoke. Get him out of here. No, of course. I, Respect yourself, sir. Of course, you don't shoot. You just, Move. Okay. This way. Respect yourself, sir. Ah, of course. Ah, yes. Move. Of course, yes. I'll meet you in the office. Aláìlẹ̀ rí ọ, ojú olúwa, madam ṣùgbọ́n òṣìkà. Fún mi níbọn wọ̀nyí. <laughs> ó yà lẹ́nu àbí má jẹ́ kó yà lẹ́nu I'm Inspector Sandra but next time don't take the laws into your hands. àtijọ́ tó ti wọnú ilé ni mo ti mọ̀ pé onímíṣàn èmi náà onímíṣàn ilé yìí but there o ò lè gbọ́ tẹ́ni tó ń kì í ṣe pé àwọn ọlọ́pàá ò rí ìbọn tó wà lọ́wọ́ ẹ̀ o wọ́n rí bọ́ wọn kàn mú ẹni cause I understand your plight take care of your son and yourself. ìwòrò owó bàyè jẹ́ o wẹ́ni bá rí ọ̀rẹ́ o yé gẹ́gẹ́. ìwòrò owó owó ó bàyè jẹ́. wẹ́ni bá rí ọ̀rẹ́ o ayé gbẹ̀gẹ́. rọra wùwà rọra ló gbàrẹ ìgbà ń gbà ní ìdànù ọ̀rẹ́ mu owó owó. wẹ́ni bá ọ̀rẹ́ o ayé gbẹ̀gẹ́. má má rìn ní bèbè ẹ̀wọ̀n má má rìn ní bèbè ikú bèbí o. wẹ́ni bá rí ọ̀rẹ́ o ayé gbẹ̀gẹ́. ìwòrò owó bàyé jẹ́ o wẹ́ni bá rìn ọ̀rẹ́ o ayé gbẹ̀gẹ́. ìwòrò owó owó ó bá ayé jẹ́. wẹ́ni bá rìn ọ̀rẹ́ o ayé gbẹ̀gẹ́. rọra wùwà rọra lògbà rẹ ìgbà ń gbá mi dànù ọ̀rẹ́ mi wọ̀n owó. bá rìn ọ̀rẹ́ o ayé gbẹ̀gẹ́. má má rìn ní bèbè ẹ̀wọ̀n má má rìn ní bèbè ikú bèbí o. wẹ́ẹ̀ni bá mi o ayé gbẹ̀gẹ́. ìgbòho báyé jẹ́ o. wẹ́ẹ̀ni bá ọ̀rẹ́ o ayé gbẹ̀gẹ́. ìwòrò owó owó ó bá ayé jẹ́ wẹ́ni bá rìn ọ̀rẹ́ o ayé gbẹ̀gẹ́. rọra wùwà rọra ló bá rẹ ìjà. wà á mẹ́ta ni. ṣé wọ́n ní wọ́n máa wà fún ẹ̀rọ àwọn àfẹ́lẹ́pọ̀ náà wọlé rẹ̀. àfi èmi máa ń sanwó gan-an tó bá gbóyà fún gbẹ́gẹ́ sí àwọn apá fún àgbóṣì ni o ìgboro owó báyé jẹ́ o. wẹ́ni bá rí ọ̀rẹ́ o ayé gbẹ̀gẹ́. ìwòrò owó owó ó bá ayé jẹ́. wẹ́ni bá rí ọ̀rẹ́ o ayé gbẹ̀gẹ́. àbá fọlẹ́ ògidì náà kí ló ṣe ìnáwó ẹ lọ ṣe bí ẹ torí ìbàdàn kan ti gbọ́n. wow. ok ayin boys ayin tó gbìn yín bọ̀. wọ́n jáde wọ́n sáré lọ jẹun lọ́wọ́. ẹ ṣe normal thing pápápá ẹ má pẹ́ o ah, màá pè é tí o bá ti yẹ ok díẹ̀díẹ̀ ah díẹ̀ díẹ̀. good fine fine fine. Hello, sir. Okay, sir. I want to make I deliver everything, sir.

ó ṣe tẹ̀ ó ṣe tẹ̀ ó bẹ̀rẹ̀ wá sí i. iṣẹ́ ìwádìí ẹ̀ ah, ti yẹ gidi gan ọmọ tó fẹ́ ṣe ìṣẹ́ ìṣẹ́ kí ọmọ ìwà ìgbẹ́ lọ. Eh, díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. Eh, eh, tó gbogbo gíní wáyé sí ẹ̀dùn tán gbé fún bẹ́yìn wàá mẹ́tì ọ̀pọ̀ kan sí àwọn abẹ́rẹ́ kan pẹ̀lú ẹ̀ tó nínú ẹ̀ ń lọ sí Kaduna kò yẹ sórí ìfún ilé ìtàn ṣe yìí ìyẹn tí ìjọba bá ti bá sọ bá ti sọ fún wa la máa mọ báyìí máa ṣe yín gbogbo ẹ pátápátá ló ti lé sọ. wọ́n ilé ètò ẹ̀ láti ń bọ̀. ọbẹ̀ ti sọ ìjọba yìí máa jẹ́ àbílẹ̀ tì nù díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. mo gbẹ́ni tó ń ṣe é bí àwòdì òkè nìyọ àwòdì fòlàlà ojú olúwa tó ọ̀run òṣìkà gbogbo ẹni tó ń ṣe bí àwòdì òkè nìyọ àwòdì fòlàlà aláìlẹ̀ nìyọ ojú olúwa tó ọ̀run òṣìkà gbogbo ẹni tó ń ṣe ibi àwòdì òkè nìyọ́n àwòdì fòlàlà ará ilẹ̀ rí ọ ojú olúwa. I'll stop everybody. Thank you. ìwòrò owó báyé jẹ́ o. wẹ́ni bari rí ọ̀rẹ́ o ayé gbẹ̀gẹ́. ìwòrò owó owó ó báyé jẹ́. wẹ́ni bá rí ọ̀rẹ́ o ayé gbẹ̀gẹ́ rọra wùwà rọra lògbà rẹ ìgbà ń bá ní dànù ọ̀rẹ́ mu hàn wẹ́ni bá ọ̀rẹ́ o ayé gbẹ̀gẹ́. má má rìn ní bèbè ẹ̀wọ̀n má má rìn ní bèbè ikú bèbí o. <laughs> wẹ́ni bá rìn ọ̀rẹ́ o ayé gbẹ̀gẹ́. mo gbẹ́ ní tó ń ṣe mí àwòdì òkè nìyọ́ àwòdì kòlálà ará ilẹ̀ rí ọ ojú olúwa tó ọ ò ṣìkà mo gbẹ́ni tó ń ṣe mí àwòdì òkè nìyọ́ àwòdì kòlálà ará ilẹ̀ rí ọ ojú olúwa tó ọ ó ṣe Inspector Sandra once again kí ẹ pé okú rere àwọn tí ọmọ ẹni bá dára kéèyàn ń gbé ni orílẹ̀ wù mí lórí. thank you sir. orílẹ̀ wù mí lórí tó pọ̀ tó pọ̀ tó pọ̀ <laughs> eh, on behalf of gbogbo orílẹ̀-èdè pátápátá mo ń kẹ́ pé o kú iṣẹ́ takuntakun. thank you very much sir. ẹlẹ́dà kọmíṣánná gan-an ó sọ̀rọ̀ nípa ẹ̀. èèyàn. yes ogun wọn sí rírò obìnrin báyìí rí and mo dẹ̀ mọ̀ gẹ́gẹ́ bí nǹkan tó sọ fún mi ó dà pé o ti sí IG ìpè hmm. ọmọ kan bá bá bá bá bá bá yọ mo dẹ̀ mọ̀ pé láìpẹ́ láì jìnnà èmi gàgà ń bọ̀ <laughs> lágbára Ọlọ́run sá thank you very much sir. ẹ ṣé gan ni sir. Um, eh, ọ̀gá mi iṣẹ́ ìlú là ń ṣe Ọlọ́run ọba dẹ̀ nìkan lọ́ba tó lè san ẹ̀san tó dáa fún gbogbo wa um, inú mi dẹ̀ tún dùn pé ó ṣe little contribution mi to the police force um, mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọ̀gá wa náà tí ẹ̀ ń tọ́ wa sọ́nà. So wípé ẹ tọ́ wa sọ́nà burúkú ọ̀nà dáadáa lẹ ń tọ́ wa sí ẹ ṣe gan ni sá. <laughs> Um, well àyè wà fún ẹsẹ̀ láti gba ìsinmi kí wọn náà tẹ lọ mójútó private life díẹ̀ ọkọ̀ jẹ́ pé inú líbi ẹ̀ ó kà ló ṣe fún yàn ní owó mi náà kò jẹ́ fún bíbí ọ̀sẹ̀ kan kí n lọ lómi ẹ̀ lọ <laughs> kò sí wàhálà wọn thank you very much sir ẹ ṣé sir wọn á sir <laughs> thank you sir thank you very much sir all right uh, yes sir okay ma'am everybody thank you yes sir. Yeah, yeah, yeah, yeah, Sandra, Sandra ẹgbẹ́. lọ́lọ́ pọ̀ bíbí làjọ. ó ní mo serious gbogbo ojú ẹ̀ ń sìn yìí tí máa ń sọ fún ẹ wá sọ pé ọ̀rọ̀ mi ti pọ̀ jù sí sport sí dot dot dot dot kẹ́ńbẹ̀ fi kí n ṣe kúrò. Mm, mm, mm, thank you ó máa lọ. but sweetheart àwọn ah. iṣẹ́ tó ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ti pọ̀ jù fún ẹ náà ẹ òkè òkè báyìí lọkàn mi wà ẹ wọ́n ṣe yẹn pọ̀ jù náà but we just thank God sha that you went you saw and you conquered yẹ gangan ni kókó. thank God o sórí kò ń ṣe bẹ́ẹ̀ sórí gbogbo wa ò lè sùn ká kọrí síbi kan náà tí a bá máa try láti máa fish out àwọn èèyàn burúkú tó wà ní society yìí ojoojúmọ́ ni corruption máa máa pọ̀ sí i you understand I was just doing my job. It's not as if I don't understand really I appreciate your effort eh? but ah ọmọ kò easy fọmọkùnrin o kò easy at all. mo ṣáà ti wà on leave. Mm-hmm. <laughs> that's the main thing. just say um, miss me that's it. Ah, miss. Miss is an understatement. I miss is is is is is is. As gbogbo plural ló wà here. Really? O miss ẹ budget. I miss it too. Baby baby. <laughs> um, um, Joe, buy me mú jacket my wallet. Then to buy lè get nǹkan kékeré kan tí mo lè fẹ́ náà pa. Àwọn àti jẹun látàárọ̀. Baby baby ah. gama roll, I love the way you roll. <laughs> Ah. Baby. What's this? Sweetheart, you know we've been together for over five years now. Yes. Mo fẹ́ ká gbé relationship wa lọ sí next level. I want you to be the mother of Titi, mother of Shade, mother of Onye Consola, mother of Pelumi. I want you to be the mother of my unborn children. Please, marry me. Baby, please don't say no. Yes. Yes. <laughs> yes. yes. Yes. Yes. Love you, baby. Ìwòrò owó ayé jẹ́ o. Wẹ́ni bá rìn ọ̀rẹ́ o ayé gbẹ̀gẹ́. Ìwòrò owó ayé o. Wẹ́ni bá ọ̀rẹ́ o ayé gbẹ̀gẹ́. rọra hùwà ọmọlọ́mọ là ń ránṣẹ́ dé tòrutòru he. wẹ́ni bá rìn ọ̀rẹ́ o ayé gbẹ̀gẹ́. ọmọ tó rí rí bẹ̀ṣẹ̀bẹ̀ṣẹ̀ wá ran níṣẹ́ bẹ̀ṣẹ̀bẹ̀ṣẹ̀ gbọ́ tó bí ẹ. wẹ́ni bá ọ̀rẹ́ o ayé gbẹ̀gẹ́. àwo ni òkè ó fò lálá tó fẹ́ mọ ọlọ́run ni àwòdì òkè òǹfò lálá o ṣó fẹ́ mọ́ lọ́rùn wèé ibo ló fẹ́ fòdè náà òfè kò kúyè mi. olówó ayé tẹ̀rí kò lè dán ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ tẹ̀rí ẹ lówó màmá jẹ́ o àga tó lówó fi jókòó tẹ̀rí ẹ àga àdánwò màní ojú olúwa ń wọ́ gbogbo wa èhè ṣọ́ra ṣe ṣọ́ra wùwà ṣọ́ra ṣe ṣọ́ra lògbà ṣọ́ra ṣe owó ní wọlé owó ní kọ́lé owó ń kiri ìwòrò owó bàjẹ́ jẹ́ owó. wẹ́ni bá rí ọ̀rẹ́ o ayé gẹ́gẹ́. ìwòrò owó bàjẹ́ jẹ́ owó. wẹ́ni bá rí ọ̀rẹ́ o ayé gẹ́gẹ́ ọ̀rẹ́ o ayé gbẹ̀gẹ́. rọra wùwà ọmọlọ́mọ la ránṣẹ́ dé tòrútòrú ehe. wẹ́ẹ̀ni bá rìn ọ̀rẹ́ o ayé gbẹ̀gẹ́. alọ́mọ tó bá rìnrìn bẹ̀ṣẹ̀bẹ̀ṣẹ̀ wá rán níṣẹ́ bẹ̀ṣẹ̀bẹ̀ṣẹ̀. wẹ́ẹ̀ni bá rìn ọ̀rẹ́ o ayé gbẹ̀gẹ́. àti lówó kò yí sí àti kọ́ ọ̀rọ̀ jọ àti lówó èèmọ̀mọ̀ ìsìyè àsìkò ọ̀rọ̀jọ́ owó kẹ̀kọ́ bá dandan ṣáàdẹ̀ ni ẹni tí ó lówó láyé ká àṣeniwáyé yìí ọlọ́run ò dẹ́nìkan kó má ní lárí àwa ni ká gbà forí ọlọ́run ò dẹ́nìkan kó má má là àwa ni ká gbéjẹ́ forí má ṣe kan jújú ká dára rẹ lọ àbọ̀mọ̀ fòníṣẹ́ eh. ọ̀nà ìbúrú pinlẹ̀ ọ̀la láyé mi bírú yín bá ga jù lábà eh. ká fìwé lálá lálá tó ga ilẹ̀ ló ń bọ̀ ká lálá. Hey. Eh.